الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الشرح الخ... الدرس الخامس عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوسير ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا هؤلاء الأولون الذين أظهروا إسلامهم قال ابن مسعود رضي الله عنه أول من أظهر الإسلام سبعة رسول الله صلى الله عليه وآله وسلم وأبو بكر وعمار وأمه سمية وصهيب وبلال والمقداد gẹ́gẹ́ bí a ṣe tún máa tẹ̀síwájú ní ẹ̀ní ní agbára ọlọ́run ọba lórí ìṣe àlàyé lórí tíra sahihu sirati nabawiyya bayna yadik èyí tí a kọ lórí ìtàn Ànábì Muhammad sallallahu alayhi wa nínú àwọn ahadith èyí tó ní àlàáfíà ibi tí a bá dé eléyìí ni dárúsù ẹ̀kẹ́ẹ̀dógún ahùlá al-awwalun alladhina adharu islamahum àwọn ẹni àkọ́kọ́ yìí àwọn tó yẹ pé wọ́n jẹ́ ni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ pa tí wọ́n kọ́kọ́ fi ìsìláàmù hàn ìbẹ̀rẹ̀ láwàá ẹ̀kọ́ dẹ̀ pọ̀ ń bẹ fáwata jẹ́ mùsùlùmí qala ibn Mas'ud ibn Mas'ud sọ pé awwalu man hadhara islam sab'a àkọ́kọ́ àwọn tó kọ́ fi islam wọn hàn pé mùsùlùmí ni mí méje ni wọn ọwọ́n afẹ́ sí ká ó ní rasulullah òjíṣẹ́ ọlọ́run ẹni tí a ti ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ wá òun náà dẹ̀ ni ẹni tí a torí ẹ̀ gbé ìjòkó ìkalẹ̀ látorí ẹ̀kọ́ tíra yìí òun náà ni ìtàn rẹ̀ òun náà là ń sọ àwọn tó wá rọ̀ mọ́ ìtàn rẹ̀ nínú àwọn akọmi nínú àwọn sọ̀háàbá òun náà ni a mú ọ̀rọ̀ wọn wáyìí ó wá bẹ̀rẹ̀ sí sàlàyé láti máa ka àwọn méjèèjì yìí ó ní rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam a ti ń sọ bọ̀ a tún máa bá a lọ wa abubakar abubakar ẹ̀rí ẹ̀dọ́ ẹ̀ pé khayru hadhihi al-umma ba'da nabiyyiha abubakar siddiq radiyallahu anhu gẹ́gẹ́ bí a ti à ń sọ̀rọ̀ nípa ẹni àkọ́kọ́ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́kọ́ gba islam nínú àwọn ọkùnrin àti mú ọ̀rọ̀ tiẹ̀ wá àwa tí abẹ́rẹ́ tó fẹ́ gbọ́ ìtàn díẹ̀ nípa Abubakar Siddiq ká tún lọ gbọ́ ti àwọn ètò ti lọ. wà á Ammar àti Ammar Ammar ibn Yasir ibn Amir radiyallahu anhu kọ́lọ́mọba kọjọ kọ́ba wa kẹ́ wa umuhu sumaya àti ìyá rẹ̀ tó ń jẹ́ sumaya kọlọ́ba kọjọ kó bá wa kẹ́ wọn àti bàbá rẹ̀ yaasir kọlọ́ba kọjọ kó bá wa kẹ́ wọn. ó wá fi máa kà á pé wa amma abubakar ẹ̀rí abubakar siddiq famanaahu Allahu biqawmihi. ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó fi Abubakar ó dáàbòbò ẹ̀ ó fi àwọn ìjọ rẹ̀ ó fi dáàbòbò Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ni wa amma sa'iruhum wa amma sa'iruhum ẹ̀wà rí gbogbo àwọn tó kù fàfọ́zàhúmùl mùṣìrìkún àwọn mùṣìrìkún wọ́n gbá wọn mú wọ́n fìyà jẹ wọ́n kọ́dà kèése yíò nìkan fa albasuhum adara alhadid wọ́n fi ẹ̀rí ó tún lò ó tún fi ó bí àyẹ́ ṣe tó wọ́n wọ̀ wọ́n ní ẹ̀wù ní ìyà wàsùn haruhun fishans kọ́dá àwọn tún sáwọn lórùn kátó máa bá àwọn ìyókù lọ ẹ̀rí àwọn tí wọ́n kà síwájú yìí alìmẹ́nì kan bẹ̀ nítorí àkókò a tún máa padà síbẹ̀ tó bá tún di ìdánilẹ́kọ̀ọ́ mi òun náà ni Ammar bin Yasir bunu Yasir Yasir bunu Amir ẹrú ni lọ́dọ̀ ọba ní Makhzum òun ni Ammar jẹ́ Ammar yìí ó ní ọmọ ìyá gẹ́bí Abdullah gẹ́bí Al-Harith àwọn èyí ọmọ ìyá rẹ̀ ni wọ́n Abdullah ó sí Islam bẹ́ẹ̀ náà ni Yasir bàbá rẹ̀ ó sí Islam sumaya ó sí Islam débi pé wọ́n wá fi ìyà tó lé wọ́n fi jẹ wọn ìyà tó lé èyí tó pọ̀ wọ́n fi jẹ wọn àwọn Bani Makhzum tí wọ́n jẹ́ olówó Ammar Yasir kò fáàrù ni wọ́n mùṣírikù ni wọ́n wọ́n wá mú Ammar àtòun àtàwọn fámílì rẹ̀ ìyà tó pọ̀ òun ni wọ́n fi jẹ wọ́n wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fi yàyí jẹ wọ́n tí yàyí pọ̀ àbújá wọ́n lọ kọjá bá wọn bẹ̀ ó bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe yẹ̀yẹ́ débi pé wọ́n ló fi nǹkan gún sùmáyà ìyá àmọ́rùn-ún yá sí látòjú ara rẹ̀ ó dẹ̀ jáde sẹ́yìn ó dẹ̀ gbàgbà bẹ̀ kú náà bẹ́ẹ̀ náà ni wọ́n fi yà jẹ bàbá ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú ẹgbàwá kan tí Sheikh Al-Albani rahmatullahi alayhi nínú fiqh sirah wọ́n jẹ́ kó yé wa pé hadithun sahih wọ́n ní àníbì kọjá bá wọn níbi ìyá yẹn wọ́n ní wọ́n ní kò lágbára láti lè gbà wọ́n lẹ̀ nígbàtá ń wí ìkẹ́ Islam lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rí pé subhanallah wọ́n sọ pé àwọn ẹni àkọ́kọ́ tó fi islam wọn hàn A padà máa kà á síwájú níbi tẹ́lù mi ò ti gbà islam tán sáà níbi ọ sọ pé bó ṣe yìí o méjì fòdodo yìí hàn yìí o méjì àwọn ìjọ rẹ méjì àwọn ẹni rẹ méjì àwọn èèyàn rẹ méjì kí wọ́n ti mọ̀ ẹ́kọ́ gbà o níbi wa muhammad alayhi wa sallam tí ó máa sọ ilé yìí fún wa. Amor bunu Yasir wọ́n wá bẹ̀rẹ̀ sí fi ìyà jẹ wọ́n bẹ̀rẹ̀ sí fi ìyà jẹ bàbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí fi ìyà jẹ mọ̀mẹ́ níbi pé mọ̀mọ́ rẹ̀ wọ́n máa ń pè ní àkọ́kọ́ ṣẹ̀hídá nínú Islam Umu Ammar ni. Nam Ammar bunu Yasir ó jẹ́ ni tó yẹ pé ó fara dà á nítorí tọ́lọ́run ọba wọ́n là níbi kọjá bá wọn bẹ́ẹ̀ jọ kàn níbi wọn sọ pé sọ́bìrà ahla yasir fa inna maw'idakum mul janna wípé ẹ̀yin ahla yasir ẹ̀yin ẹbí ẹ̀ yasir ẹ ṣe sùúrù àdéhùn yín àlìjẹ́nà ni that is àlìjẹ́nà ni ó jẹ́ tí pẹ̀lú ìyàtẹ́ ń jẹ nítorí tọ́lọ́wọ́n báyìí Ammar ibn Yasir ó gba Islam Islam gan ẹ̀rí ó ti kọjá ọmọ 40 years kó tó di ìgbà tí wọ́n gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ torí pé nǹkan bí 56 years síwájú kan tó ṣe jírọ́ òun ni wọ́n ti bí Ammar ibn Yasir gẹ́bí ìtàn ṣe gbé e nítorí ẹ pé tí a bá sí dáadáa Amadu bunu Yasir yọfẹ ju anabi lọ fún bí ọdún bí mẹ́ta ní fi ju anabi lọ àmọ́ kò wo ogun yẹn ìyá tuntun á bí irú ẹni bẹ́ẹ̀ lọ́mọ bàbá tuntun bí irú ẹni bẹ́ẹ̀ lọ́mọ ọ̀dẹ̀ tún sí Islam subhanallah àwọn ò pé ṣé irú ọmọ mi mo fẹ́ máa tẹ̀lé ẹgbẹ́ ọmọ mi sóò ni màá wá ní mo gbà fún máa fi ti àwọn bàbá mi fi mí lẹ̀ lé lórí àbí tí wọ́n filẹ̀ fún mi àbólọ́ àwọn bàbá mi màá fi sílẹ̀ no òdodo hàn sáwọn àwọn gbà mú wọn ṣe lọ ni bó ṣe yẹ kí alámọ̀rí ẹni tọ́lọ́ ń bá fún lọ́jọ́ erí kó tó mọ̀nà orí nìyẹn àbí kó tó ródodo bó ṣe yẹ kó rí nìyẹn kóhun náà gba pé òdodo tóun rí yìí òun lòun fẹ́ ṣe alágbájá ọmọ ìlú kan tí ò ní lárí ni wọ́n kò sí tọ́kàn làkàsígbè kò léèyàn kan lẹ́yìn ẹ́n ẹni tí ń sòdodo yìí ọmọdé ni èyí nǹkan lẹni tó bá nìkan ṣe àbí tó fẹ́ pàdé ọlọ́run ẹ̀bẹ̀ àdáadáa àbí tó dodo clear sí tó dẹ̀ jó lódodo yẹn tó fẹ́ gbòdodo kìí sì yíò ni ó máa wò yóò máa wo bó lòun ṣe fẹ́ bọ́ lọ́wọ́n ọba òun pàdé dáadáa á ah, tí yẹn bá gbòdodo yóò ṣoríire pẹ̀lú òdodo yẹn yóò dẹ̀ gbà eléyìí ni ìṣesí àwọn èèyàn dáadáa orú àwọn àpèjúwe dáadáa tó yẹ káwa nù jẹ ni Amr ibn Yasir anábì sallallahu alayhi wa sallam àtòun àti bàbẹ́ àti yẹ́ tí wọ́n fi yà jẹ́ ànábì ní sọ́bran ahàlà yásír fa inna maw'idakum li janna nínú àǹfààní tátùn rí nínú ọ̀rọ̀ tá ànábì sọ yìí ànábì ò lágbára àti gbà wọ́n lẹ̀ kò dẹ̀ dàrú ẹlòmíì àìtí lágbára rẹ̀ yóò mọ̀ fọwọ́ ara rẹ̀ fam tó jù lọ tí wàhálà yẹn bá wá ṣẹlẹ̀ yóò padà wá dàjò lọ́wọ́ yóò jájò lọ́wọ́ kò wá ní mọ tí ó ṣe mọ́ yóò bá mọ kábàámọ̀ kódà tẹ́lómi bá fọwọ́ fa wàhálà lérí pé ń sòdodo ibi tó ti yẹ kó ṣe sùúrù kò ṣe sùúrù ó lè padà di wàhálà fún un òdodo tó rò pòun fẹ́ ṣe kò ní padà wá fẹ́ rí ṣe mọ́ ìyẹn ni aníbíwá Muhammad sallallahu alaihi wasallam a tún kà á tabadé bíi Khabbabun Kharit àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aníbí ń fún wọn ní sùúrù sẹ́ni ní gbogbo ọdún mẹ́tàlá tá aníbí lò ní Mọ́kà kò síbi kankan tó ti lọ yarí báwọn kèfèrí torí pé ó mọ̀ ikú tóun bá yarí ń bẹ̀ yẹn kò tí sagbára ọlọ́run ì yẹn náà ni gbogbo àwa mùsùlùmí tá à ń bẹ lórúkú mẹ́rẹ̀ ní àgbáńláyé àsìkò sí àsìkò sùúrù ni fún wa kò ságbára fún wa ẹni tí ò bá dẹ̀ ságbára fún wọn lẹni tí ọwọ́ rẹ̀ bá ti tèkú dà kìí béèrè ikú tó pa bàbá òun tó bá béèrè rẹ̀ bóyá òun gan tẹ̀lé ni so kámọ́bà tẹ̀lé aláti ṣe sùúrù bá nẹ́bí ṣe ń fáwọn ẹni àkọ́kọ́ ní sùúrù ṣe nígbàtí ọ̀nà gbà tá a lè fi rọ́wọ́ mú tó bá ti dé àwọn onímọ̀ pàkíyèsí àwọn tó bá jó lórí wa àwọn tó bá jó lórí ni ó dìde fún oyún làwọn gọ́ọ̀mẹ̀ntì torí pé Islam kìí ṣe ẹ̀sìn jàgídíjàgan kìí ṣe ẹ̀sìn terrorist wípé oníwàhálà ni wọ́n ìwàhálà kìí ṣe àpẹẹrẹ táfi dá àwọn mùsùlùmí mọ̀ àwọn kan ń bẹ nínú fúrúkọ nínú àwọn tó ya tó yẹ pé oníwàhálà làwọn àwọn ò dúró lórí pé ká ṣe sùúrù ńgbà kan irú àwọn yìí ń lárí láyé lénìí tó pé wọ́n ń fa wàhálà káàkiri táìsì sí ni àbí boko haram lọ́dọ̀ tí wọ́n ń bì báyìí gbogbo àwọn ilé yìí ò dúró lójú pé ọ̀nà táà níbi fi rí àwọn ẹni síwájú súnà níbi Muhammad sallallahu alaihi wasallam bari atuminihum súnà níbi mórí bọ́kù lọ́dọ̀ wọn wà áhàlù súnà bùrọ̀ áhù mímọ̀ yàfàálù àhùlà mímọ̀ yàfàálù àhùlà ní táwọn ẹni wọ̀nyí ń ṣe àwọn alùsúnà gan náà tún yọ lọ́rọ̀ wọn kódà àwọn ò bá sọ́ra ní alùsúnà èyí wọn kàn wá wọ́n pèrè àwọn láti súnà kò túnú kẹ́kàn ó kẹ́ ẹni tí ń pèrè ní mùsùlùmí tó dẹ̀ tún gba ìpá níbi mi ń bọ̀ lẹ́yìn àníbà Muhammad sallallahu alaihi wasallam sásọ pé Islam lọ́kọ ni kò rí bẹ́ẹ̀ Islam kọ́kọ́ ẹni ó pèrè mùsùlùmí tí ń jókòó mùsùlùmí ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn Islam ni ó wá ń jalè sí Islam lọ́ràn lólè ni Islam ti kọ yẹn ti pẹ́ẹ́ ìyẹn láfi máa sọ fún gbogbo ẹni wù tí bá ń fi ọ̀tẹ́lẹ̀ tí ń pa làpálàpá tí wọ́n sọ pé ṣe báwọn ènìyàn pera wọn ní àlùsùnà amẹ́yẹ tó pera ní mùsùlùmí tí ó wùwá mùsùlùmí ṣe bá pera wọn ní àlùsùnà á sọ pé wọn ò wùwá àkọ́kọ́ nìyẹn èyí ń àwọn tí ń fa wàhálà káàkiri àgbáńláyé tí aláwọn wájọba Islam lórí ọ̀nà jàgídíjàgàn Islam ọ̀ràn wọn bákan náà nínú àkíyèsí òun náà ni ìbọn tó pè wọ́n ní pé boko haram ni wọ́n ọ̀nà ní alùsùnà fi jọ boko haram kódà àwọn ò sọ́ra wọn ní alùsùnà wọn ò bá wọn ní mùsùlùmí islam ọ̀ràn wọn súnà ọ̀ràn wọn ok wọ́n wá ní ka ọ̀rọ̀ sheikh wa muhammad bin abdul wahab rahimahullah rahmatan wa kọ́lọ́ba kọ́ba ké bàbá wọ́n wá mọ́rọ̀ wọn ni wọ́n wá ń yí àyèmọ́yẹ ní ti ń ka kùránì ókè tọ́bájọ́ pápá torí ìyẹn láwọn fi pé Muhammadu bin Abdul Wahab ní Boko Haram alihamdulilah gbogbo gbèsè ayé bàbá ìyá àwọn eléyìí ti jáde kò dẹ̀ kọ́ wa ní nǹkan tí èèyàn fi yàyàkuyà àkọ́kọ́ nìyẹn èkejì òun ni pé kéèyàn wá mú Al-Qur'an kí òun wá lò ó síbi tí kúránì ọ̀sọ́ èyí òun ò dọ̀tí àlùkùrán bẹ́ẹ̀ ni ọba tó sọ àlébù kankan ọba bákan náà lẹ́yìn tó bá mọ̀ ọ̀rọ̀ Muhammad bin Abdul Wahab lẹ́nìí tó wá lọ lò ó síbi ìfẹ́nu ara rẹ̀ wípé àwọn lè ṣe tẹ̀fírù lùmùtítàmà àwọn lè pé ó àwọn èèyàn ní kèfèrí láti lè di pé ẹ̀jẹ̀ wọn wà dẹ̀tọ́ láì tiẹ̀ ṣe ìkọ́mọ́tò hujja lé wọn lórí orú eléyìí muhammadu bin abdulwahab ọ̀sọ́ tíra àwọn dẹ̀ clear àwọn wọn bẹ̀rẹ̀ sí yí náà bá a ṣe lè mú kùránì ká máa dọ̀tí kùránì nítorí pé àwọn èèyàn lò síbi tí ò túmọ̀ sí àbẹ́yẹn mú àdìsí àníbà muhammad lè dọ̀tí àdìsí nítorí pé ó lò síbi tí ò túmọ̀ sí bẹ́ẹ̀ la ṣe lè mú àáfàá tọkọtìrà káwá pè é ní pé tọ ọlá pa àwọn ti wá lò ọ̀rọ̀ rẹ̀ síbi tí ò túmọ̀ sí o káwá fi àlébù yẹn tì sí àfa yẹn àbáwọn tí bá ń lo tíra àfa yẹn bí ti jásí pé àwọn kan ń ṣe wóróworó láti lè máa sọ pé àwọn eléyìí o boko haram ni wọn nǹkan kan ni wọn alihamudulilá ọ̀rọ̀ tó clear ni ẹnìkan ò ní ka ọ̀rọ̀ muhammadu bin abdul wahab àfi kó máa ronú ọ̀nà wo lòun fi túlù ṣe ọ̀nà wo ni ìrọ̀rùn fẹ́ fi wà fáwọn mùsùlùmí kódà ẹni tí ò ṣe mùsùlùmí bò lẹ́sìn ṣe fẹ́ yé ẹnìkan ò ní lé lẹ́mìí kó gbọ́ tíra Muhammadu bin Abdulwahab rẹ̀ yé àfi kẹ́mi rẹ̀ ọ̀rọ̀ tí tọ́lọ́wọ́n ọba wùyàn ṣe tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n ọmọ wùyàn ṣe téèyàn ọba mọ ọlọ́wọ́n ọba tó tó bá ka tíra Muhammadu bin Abdulwahab ọ̀rọ̀ ọlọ́wọ́n dẹ̀ máa clear sí tí ìlànà àwọn ẹni àánú ò bá yéèyàn tó kéèyàn ka tíra Muhammadu bin Abdulwahab ọ̀nà wọn dẹ̀ máa yéèyàn sí tẹ́niyàn bá balẹ̀ lórí ẹ̀sìn tí ń ṣe ìsìláàmù tí ń ṣe tó bá ka tí Muhammad ibn Abdul Wahab ẹni rẹ̀ ó dẹ̀ máa balẹ̀ ibi alhamdulillah òun ò sí ẹ̀sìn sìn òun ò dẹ̀ ṣiṣẹ́ kódà oru ẹni bí ọmọ fún eríire fọmọlà kejì ẹnìkan ló ṣàlàyé ọ̀rọ̀ tó báyìí ṣé wàá rí ìlànà tí Muhammad ibn Abdul lò kò yàtọ̀ fún ìlànà àwọn sọ̀háàbà ridwanullahi alayhi ajma'in àwọn oríṣìí kẹta tó fi yapa àwọn sọ̀háàbà ìlànà muhammadu bin abdul wahab òun náà ìlànà àwọn àyímọ̀tòlù uda mina àyímọ̀tòlù arba imam maliki ni imam shafi ni imam hanbali ni àtàwọn àfáà míì tó wà lórí dáadáa tó wáyé lẹ́yìn wọn ìlànà yìí òun náà ìlànà muhammadu bin abdul wahab kò pèpè lọ sí ọ̀dọ̀ ara rẹ̀ wàhábíyà wàhábíyà àwọn èèyàn ni wọ́n sọ ọ́ nígbà tẹ́ tún fẹ́ ṣe nísbà sáré èèyàn dàtí ẹ fẹ́ fa àwọn èèyàn kan tì sí la ẹ wá ṣe nísbà sí òun gangan ẹ ṣàfi àwọn èèyàn sí òun gangan la níbo wọ́n gbé lọ wọ́n ṣàfi ti bin Abdul Wahab wọ́n ṣàfi ti sí. Si, ara bàbá rẹ̀ hádà zulmùn wà kìyànàn wà tẹ̀lbís ìdọ̀rọ̀rú báwọn èèyàn lójú lélẹ́yìí ìsàbòsí ẹni ẹ fẹ́ sàbòsí fún lélẹ́yìí ìfẹ́ dọ̀nàrú báwọn èèyàn lọ́wọ́ ìsàbòsí fẹ́ nìyí gangan ni kí ló kọ ẹni yìí gangan Muhammad ó kí ẹni tí jẹ́ Muhammad tẹ́yìn wá lọ sọ àwọn èèyàn ní wàhábíyà kí ló dé tẹ̀ ẹ̀ máa pè wọ́n ní muhammadiya táwọn èèyàn bá pẹ́ ẹ̀hẹ́n àwọn tí ń tẹ̀lé ànábì ni torí kókó rẹ̀ ti dídí okò ànábì muhammad ẹ̀kọ́ wá gbídáwà yìí dání òun ló gbídáwà yìí wá mọ́mọ́dún fún àbúrò àbòdè ṣe nǹkankan kò ní mọ́sàbí nínú àkídà kò ní mọ́sàbí tó gbé kalẹ̀ tó ṣàgbélẹ̀rọ rẹ̀ nínú fíkẹ́ tó ju yí pé ó jà dáadáa ti bẹ́ńlẹ̀ ó ṣe ìtají báyìí lànà níbi táwọn èèyàn ti pa tipẹ́ ó ṣe ìtají pé ó pàkíyèsí ayé wípé ẹ má gbàgbé orísun yín orísun yín ni alukur'an orísun yín ni sunna anabi muhammad sallallahu alayhi wa sallam eré eléyìí tí ń sọ ìpèpè dáadáa tí ń sọ tí wọ́n fi lé e kúrò ní ilẹ̀ nàìjíríà nìyẹn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fẹ́ kí dáwà rẹ̀ ó kárí gbogbo àgbáńlá ayé tó dẹ̀ fẹ́ kó eríire bá mamlakata Arabia Saudiya ló ní kí wọn ó gba alájìlejò kí ọba sàn kó ṣe ìrànlọ́wọ́ fún ó dẹ̀ ṣe oríire bóun náà ọba ògbà ọmọlẹ́yìn rẹ̀ tí ìbá jẹ́ pé ẹnu ẹlẹ́gàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí káwọn kan máa fẹnu àtẹ́lu Saudi ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wàláhì kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tá a gbọ́njú bá lọ́dọ̀ tí wọn kò sígbà tí ẹnìkọ̀ọ̀kan wọn lọ sí Saudi Arabia tí ò ní dé tí ò ní sọ yàtọ̀ tí ń bẹ láàrin Nàìjíríà ilẹ̀ Yorùbá sí Saudi níbi kẹsàn kan bẹ̀rẹ̀ lórí irun àti gbogbo ẹ̀ àti múra níbi tí ọ̀pọ̀lọpọ̀ ń lọ ọjọ́ kan lọ sí hajj ọ lọ sí múra lásán yóò dẹ̀ rí mọ́nà ká ojú òun ti clear èèyàn kan ò lè fọwọ́ bò òdodo bẹ́ẹ̀ nìkan kan ò sì lè fọwọ́ bò òrùn tó yọ ń sánmà kẹ́nì kó dé nísìn kó lóòrùn tó ń yọ ń sánmọ̀ yẹn òun ṣe tá àti kọ́fà rẹ̀ ó ń ṣe rẹ̀ ni tó bá su yóò káwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹni tó lóun fẹ́ fọwọ́ òun fẹ́ já muhammadu bin abdul wahab bọ̀ torí pé òdodo ni muhammadu bin abdul wahab gbámú òdodo ló ń sọ òdodo ní kò dẹ̀ sí gbogbo bí tó dodo bá dé irọ́ paramọ́ irọ́ wà by force láti kẹ́sẹ̀ ńlẹ̀ òòrùn òdodo tó bá ti ràn gbogbo ti rọ́ka yọwọ́ kan ní ti pàtì kúkù láì automatically ni láì fa wàhálà gẹ́sẹ̀ òun ni pé alhaqqu ya'lu wala yu'la alayh òdodo òun yóò lékè bí yẹn ṣe fẹ́ kọ̀ nǹkan kan ò dẹ̀ lè borí òdodo à ń sọ fún gbogbo àwa náà tá a fẹ́ mú ọ̀kan sí kejì lórí ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ muhammadu bin abdul wahab nǹkan tó clear ni ẹja lọ ka àwọn tíra tó sọ̀rọ̀ lórí ẹ̀ muhammadu bin abdul wahab dáadáa kí la fẹ́ fà lórí ọ̀rọ̀ muhammadu bin abdul wahab tó gbéra lọ síbẹ̀ náà ni pé ọ̀rọ̀ tá nẹ́bí sọ fáwọn ahlẹ̀ yasir wípé asọ́bùrán أهل ياسر فإن موعدكم لجنة ẹ̀yin àlù yásù rẹ̀ ṣe sùúrù àdéhùn yín yíò ni pé àlìjẹ́nà ni ó jẹ ti yín pẹ̀lú ìyà tẹ́ ń jẹ yìí ìyà tí ń jẹ yín yìí kò ní jẹ yín gbé àlìjẹ́nà fi sẹ̀san fún wa ẹ wá rí ibn Yasir wọn ò mọ̀ fílẹ̀ kódà nígbà tí ìyá rẹ̀ kú tán ìyá tún peléke sí fún ni wọ́n bá Ammar bunu Yasir wọ́n bá débi pé wọ́n ní kó bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kó fi Islam sílẹ̀ kó yín òòsà wọ́n á rí i pé nǹkan ti ṣẹlẹ̀ bó ṣe tẹ̀lé wọn sọ tí wọ́n ní kókó ṣe nìyẹn lẹ́ni tí ó rí nígbà tí wọ́n ti pààyàn sójú ẹ̀ ìkọ́rọ̀ ó ti ṣẹlẹ̀ ìjẹnipa ó ti ṣẹlẹ̀ òun náà dẹ̀ ti mọ̀ pé tó wọ́n bá ṣe kíní yìí ẹ̀mí lè bọ́ bí Ammar ibn Yasir bó ṣe tẹ̀lé wọn sọ ní tí wọ́n ní kọ́ sọ nìyẹn ó wá ń sọ bó ṣe sọ ó wá padà dódà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ torí pé àwọn Bani Makhzum wọn ò fi sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ ni ìgbà tó wá rí pé ah kìíní yìí fẹ́ kọjá agbára wọn lójú tẹ̀lé wọn sọ inú rẹ̀ tó wá ń bàjẹ́ dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí ò sàbúrú lónìí inú rẹ̀ ó dẹ̀ tún máa dùn eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀ náà ọlọ́run ọba Allah subhanahu sọ áyà yìí kalẹ̀ nínú Suratu nínú sọ́tún nahal ayawa osis oh ọlọ́ni man kafara billahi min ba'di imanihi ọlọ́ni ẹni yòówù tó bá di kèfèrí lẹ́yìn tó ti nígbàgbọ́ tán illa man ukra wa qalbuhu mutma'inna bil iman walakin man sharaha bil kufri sadran fa'alayhim ghadabun min Allah wa lahum adhabun adhim ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní ẹni bá ṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ tán ìyà ń bẹ fún àyàfi ẹni tó yọ pé wọ́n jẹ́ ń pa ni wọ́n jẹ́ ń pa ni láti lè sọ ọ̀rọ̀ kèfèrí ọ̀rọ̀ tí ò dáa ẹ̀yìn wa qalbuhu mutma'innu bil iman ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀ pẹ̀lú gbàgbọ́ àmọ́ ẹni yòówù tó yọ pé ìgbáyà rẹ̀ wá yọ sí ti ń sọ. So bóun ṣe sọ̀rọ̀ kèfèrí lẹ́nu nínú ẹ̀ tún dùn sí ọgbà gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní ìyà ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìyà tó tóbi yọmọ̀jẹ́ tàwọn onítọ̀hún nam amar bunu yasir ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fi lẹ́mi balẹ̀ ipe illa man ukra wa qalbuhu mutma'innun bil iman ipe àyàfẹ́ ni tó yẹ wọ́n jẹ́ ń pa sọ̀rọ̀ kẹfẹ́rí tẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ gbàgbọ́ ẹ̀mí ẹ̀ gbà ìpè ìgbàgbọ́ yìí bó ṣe rí ni ó gbà níbi gbọ́ lódodo ó dẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní òdodo Amadu bùnú Yasir ó tún lo ìgbà tó pẹ́ lẹ́yìn eléyìí ó ṣe Islam ẹ̀ ní dáadáa ó ṣe hijirọ́ lọ sí Abasha ni ó ṣe hijirọ́ lọ sí Medina ni bákan náà Amadu bùnú Yasir ó tún wà lẹ́yìn àníbà muhammad sallallahu alayhi wa sallam ní nǹkan bíi thirty seven years after ìjírọ́ ni ó tó kú sí mọ́kàtú sọ̀fẹ́yìn pẹ̀lú ali níbi ìjà tó ṣẹlẹ̀ láàrin ali àti Muawiya òun dẹ̀ ń bẹ pẹ̀lú ali kọlọ́ba kọjọ kí ó bá kẹ́ ogun wọn akọ́dẹ̀bà kí Amr ibn Yasir náà àti gbogbo àwọn sọ̀hábà àníbà muhammad náà ní àpapọ̀ nítorí àkókò àwọn yòókù náà á mú ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ náà wá nípa àwọn tádẹ̀ kẹ́kọ̀ọ́ síwájú ká tó kúrò ní ọ̀dọ̀ àwọn ẹni àkọ́kọ́ tí a kọ́ sí ìsìláàmù ni kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó jẹ́ káwa náà jọ wọn kó jẹ́ kí àwa náà tẹ̀lé ìlànà wọn kó jẹ́ káwa lè jẹ́nà pẹ̀lú wọn tó bá dijọ́ gbìyànjú al-qiyamah aqulu qawli hadha astaghfirullahi wa lakum wa sallallahu wa baraka wa sallama ala